ìjọba ìbílẹ̀ àti agbègbè ò ní ọpọ́n sún kàn báyìí. ìṣẹ̀lẹ̀ ìjàmbá kan ló ṣẹlẹ̀ ní ojú ọ̀nà pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ látàrí bí ọkọ̀ akẹ́rù kan ti fi ojú ọ̀nà sílẹ̀ tó yà wọgbó tó sì wú igi tìdítìdí ènìyàn méjì péré ni a gbọ́ wípé wọ́n wà nínú ọkọ̀ ọ̀hún ìyẹn dẹ́rẹ́bà àti ẹni tó jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ lásìkò tí tẹlifíṣàn Orísun dé ibi ìṣẹ̀lẹ̀ náà ní ìṣẹ́jú méjì lẹ́yìn tó ṣẹlẹ̀ àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ wípé bí ọkọ̀ náà ṣe yà kúrò ní ojú pópó ló dédé forí légbó tó sì wo igi tìdítìdí nígbà tí ìṣẹ̀lẹ̀ náà jẹ́ kàyéfì fún àwọn ènìyàn látàrí wípé ọkọ̀ yìí fi ojú ọ̀nà sílẹ̀ wọgbó lọ àwọn ẹlòmíràn sọ wípé dẹ́rẹ́bà ọkọ̀ yìí ti mutí yó kò sì mọ ohun tó ń ṣe mọ́ ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. sọ́jà wọn ti wọ́n ti sá lọ kó wọ́n kó àwọn sọ́jà jáde wọ́n mú kó máa di mọtí máa ń mọtí you can see it now it's a physical thing na kò tó pẹ́ báyìí nǹkan tó máa test all this thing ojú wọn the eye is not clear that's simply mean pé máa di mọtí bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí ẹni tó farapa nínú àwọn méjèèjì tó wà nínú ọkọ̀ ọ̀hún ìyẹn dẹ́rẹ́bà àti ẹnì kejì tó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sì jẹ́ wípé ẹsẹ̀kẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni ẹni tó jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ ti pòórá bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè sọ pàtó bó ṣe rìn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí àmọ́ awakọ̀ náà sọ wípé òun kò mu ọtí tàbí ohun líle kankan wípé láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni òun kò ti fi ojú lé oorun àti wípé ohun ìdarí ọkọ̀ òun ìyẹn steering ló kàn déédéé lè mọ́ òun lọ́wọ́ lójijì kí ó tó di wípé agbára òun kò ká mọ́ sharing problem ni ó wù kù ni ó kù ni ìyẹn bó ṣe ní ká start ẹ̀ wò òun mo ṣe sọ fíìsì pé ká start ẹ̀ wò mo ti fún wọn kì mo ti fún wọn kì ẹ start ẹ̀ wò. ní tilẹ̀ ń tọ́lọ́hún tí ọ̀gọ̀dọ̀ kò lè yá ìrọ́ tí òòdù àgbọ̀dọ̀ purọ́ OPC ni mí tí òòdù àgbọ̀dọ̀ kò jẹ́ ìrọ́ ìjẹta láṣẹ àìsùnmọ́jú bọ̀tí àsùkọ́lélẹ̀ sáré ni òun ni òun ló ti wà míì ẹ tíra yẹ fúnra ara yín ẹ tíra yẹ fúnra ara yín báyìí òun ló wà níbí yìí òun ló ti wà lórí ìdúró yìí. di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹni tí ó jẹ́ awakọ̀ àpẹẹrẹ fi hàn gbangba gbangba pẹ̀lú àwọn ènìyàn tó dúró wípé dájúdájú arákùnrin yìí tó jẹ́ awakọ̀ ti yó ọtí ń rùn ní gbogbo ẹnu rẹ̀ síbẹ̀ wọ́n sọ wípé òun kò yó léyìí tí àwa gbàgbọ́ gẹ́gẹ́ bí ohun tó sọ àmọ́ ó sọ ní gbólóhùn kan wípé àwọn kò tí sùn láti ìjẹta táwọn ti ṣàìsùn àti wípé steering eléyìí tó jẹ́ ohun tí wọ́n fi ń yí ọkọ̀ ọwọ́ ọkọ̀ lọ́tún lọ́sì ti jẹ́ eléyìí tó dúró gbọ̀nyìn sójú kan léyìí tí àwa fúnra wa yóò ní àǹfààní láti yẹ̀wò. ṣògo rẹni kejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.